الله الرحمن الرحيم اللهم لك الحمد أن بلغتنا شهر رمضان وتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام وآسن لنا الختام اللهم اجبر كسرنا على فراقنا شهرنا واعد علينا عواما عديدة وازمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صحة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا في من اتقائك من النار واجعلنا في من المقبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصل ذات بيننا واجنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مزنين بها عليك قابلين لها وأتممها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا وأكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباتنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتسلع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روينا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك درجات العلا من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والآواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان إنه من سليمان إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفهمت أو قتلا انقلبتم على آقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله شاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مهجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين وكاين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين الحمد لله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أتل ما أوحي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته wàtàkásù fani alifasihi wàtàkùsọ ní mahanihi fàyínàwó mi ní àfúlálìlì àmàlì àtàkàwọn mọ̀máàkì láti ní kìráhàtì àfúlálùmínà lè má jì ọjọ́mú láti máa fi ní kùrẹ̀hánì mínà lè ááyá tì sítátù aláfẹ́ràn Wa si wáṣọ ìtàtò míàtí wáṣọ ìtàtò wáṣọ ìtòónà alifun mi ni a amúrú wa alifun mi ni a náhayú alifun mi ni a wáádú wa alifun mi ni a wàyídú alifun mi ni a kọ̀sáásù wà rìbàrú wà alifun mi ni a ìbàrú wa mùsàlú. وخمس مئة حلال وحرام ومئة تسبيح ودعاء وستة وستون ناسع بسم الله بسم الله ayà mra sura kẹta ayà ọgọ́rùn kan ogójì àtẹyọ kan one hundred and forty one wàlí màrísà láwù dàbí màhámà náà wàyámà kàlíkà sílẹ̀. وليميز الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم وليعلمن الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنصرون wanamohama doelerụsolukọdị ala pirikọụlherụslu ataịapụpila ịkala ụtụrụala akaikokwanaya nkọlimala akụbhi alayalụrụ alahasiye asayagiselehụ nagile وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا وما يريد ثواب الدنيا نؤتيه منها وما يريد ثواب الآخرة نؤتيه منها وسنجزي شاكرين وكاين من نبي قاتل معه ربيون كثير فما وعنوا لما أصابهم في سبيل الله وما لوفوا وما استكانوا والله يحب الصابرين الحمد لله رب العالمين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الحمد لله تكبير Adá ọpẹ́ fún ọlọ́run. Lẹ́yìn náà látọrọ àlékún kí a lè fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad. Àtúnwà tọwọ́ sọ́nà fẹ́fẹ́ yá rọ́bì áúná fálímọ̀ áàlọ́ mọ̀ áyọ̀ lọ́wọ́ ọmọ àlémọ̀ rẹ̀. سبحانه لله وصفاته ويكفيك من لا قبله أي ولا عباده ولا مثله بكل توسلنا إلى جود بلد ìrànlọ́wọ́ rẹ ni a fi ń ṣe agbára o wọ́n padà lẹ́yìn wa o wọ́n dá wa dára wa o wọ́n fi wá ilẹ̀ ńgbà kankan pẹ̀lú àánú rẹ o lẹ́yìn náà a tún ṣe àdúrà fún òjíṣẹ́ ńlá Muhammad ẹni ọlọ́run fi iṣẹ́ ìkẹ́rọ́sí gbogbo àgbáyé ó sì jíṣẹ́ náà ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad àti gbogbo àwọn sàábà alkira lẹ́yìn wá àgbà náà àwọn afá wa tí wọ́n ní orí fàì àwọn náà ní àwọn olùkọ́ àgbà òní láti ṣéhì Abdul Baqi Muhammad náà bá kẹwàá bá ní ṣe àlékún àforíjì fún wọn bá ní fi wọn sí ààyè àwọn ẹni tó yọ́nú sí bá ti wá ṣàdúrà fún gbogbo àwọn bàbá ẹ̀yọ ṣiṣẹ́ náà àtàwọn màmá àtọmọdé àtàgbà tí wọ́n ti lọ ọlọ́run bá ní ṣe àlékún òkè gbogbo wọn gbogbo àwa náà ta kù láyé tá wà láyé ọlọ́njẹ́ á rí akíra wa púpọ̀ pé àwọn ọmọdáàmà ó ti dá sí méjì báyìí ìyá òní náà kò ọdịma mẹ́ẹ̀ẹ́dógún ó di mẹ́ẹ̀ẹ́dógún lónìí adúpọ́lọ́dọ̀ ọdọ́ ọlọ́run wọn ló ní á ní ìbẹ̀rẹ̀ dáadáa ó wa bí àsìkò wọ́n yọ sẹ́yìn wa láàáfíà ara tí ó péye a máa gbọ́rọ̀ rẹ àti fàyàbalẹ̀ nínú ilé àtìta máa ṣe fún gbogbo wa kọ́ wá gbàlẹ́sẹ̀ fún wa àwọn àǹfààní tí a fẹ́ tìsíwájú lónìí ó dó lórí ẹ̀kọ́ ẹ̀sìn kò sì sí ẹni tó dàgbà kọjá mímà gba lásìkò yìí bí a bá ti rí náà ni àti mu ni anabi sọ̀rọ̀sọ́lá ó ní àlè ikimọ́tò dọ́ọ́lá tó lè mọ́ mi àìnà máa wà jáde àhásà ó sì máa sọ fá kájọ. ibi ọwá ti rí góòlù ìbá ń ṣe inú ìdọ̀tí lọ́wà yà mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àìsí ìdàgbà kọjá mímọ̀ ìdàgbà kọjá rẹ̀ pàápàá ilẹ̀ ẹ̀sùn ẹ̀rí bá wọn pàákì wọ́n ní fàìmọ̀ fàtíyà wà nígbà mọ̀tọ́wà àríyá fàìmọ̀ ìmọ̀ ẹ̀sìn bá ń pè ní síkíù ọ̀gá ni nínú gbogbo ẹ̀kọ́ èèyàn lè gbọ́ gbogbo lágbáwá kódà kọ́ máa fọwọ́ sọ kọ́ máa fẹsẹ̀ sọ ẹni tó bá jẹ́ fàkíhù kó lè fàkíhì álìmù pàlẹ́ ìsàkúlù álì ní fàkíhà kí tó gbogbo àfáà ní fàkíhù àfa wà lọ́tọ̀ gbogbo ẹni tó bá nímọ̀ sí sí kí sí gboyè fàkíù ṣùgbọ́n tó lọ́n bá fi fún yàn ní fàkíù ọlọ́run ti gbé sáàyè àwọn onímọ̀ lọ́n kó síbẹ̀ fún wa torí ìmọ̀ fíkíù lọ̀gá ìsáàmù tá a ṣaṣú ilé mi ìbè ilé mi. فإن ìmọ̀ jọra wọn, ọmọ ìmọ̀ sọ́lfù, ọmọ náàrù, ọmọ bàlágà, ọmọ mọ́ntìkì, ẹgbẹ́ sọ́tọ̀. Iná ẹ̀sìn lọ́gá, òun lọ́gá ọ̀. sọ nípa ìmọ̀ àbọ̀ ànífà. ọlọ́run bá ní kẹ sẹ́ràn pé òní òní aṣáájú àwọn àyímà mo sì ti rí kọ̀ bá àwọn sàádé kankan láyé àwọn táájú lọ bá ó àwọn gan fẹ́ẹ̀ tán lẹ́kùn tó di pé ó dáyé ní ìmáàmù àgbà àyífà àgbà àwọn ìmáàmù ọwọ́ ó ó ní nǹkan márùn ń bẹ yẹ pé lọ́dọ̀ onígbàjámọ̀ ẹ̀gbọ́n onígbàjámọ̀ ni ọmọ parí sẹ́ẹ̀nà mọ́kà ní àkọ́kọ́ ìlú tí wọ́n ti ń parí pọ̀jù láyé láyé torí kò

ọlọ́run bá ní kẹ́ ó ní ẹ̀gbọ́ ẹjẹ́ wọ́n sọ fún yíò ó lóun ṣe àṣìṣe lọ́nà márùn-ún nígbà tó ń lọ ṣiṣẹ́ ó tó ń ṣe òun náà bábà náà ah, mà bá ìfà bó ṣe tó ìná ẹ̀kọ́hùn ni aṣáájú gbogbo àwọn àyínmà nínú fífẹ́ Onye ah, ìgbọ́ kátura mú ni ó n'onye òsì òṣojú o ìmà òpin rẹ̀ ọ̀dọ̀ náà lọ́wọ́ o ẹ agbọ́ ẹ̀kọ́ márùn tó lòun ní kọ́ lọ́dọ̀ onye àkọ́kọ́ ni pé nígbà tó ń parí iṣẹ́ ajítàn òun wá fẹ́ fárí ń bá lọ́dọ̀ ẹ̀rọ pé gbogbo àwọn tá a ti lọ sí mọ́kà ààyè àwọn àlàáfù ọwà ó mú èèyàn lọ́bẹ̀ ìfẹ́ sí ń fárí ó ní ó ní ọkùnrin náà fárífárí bá bá wá bá ń pé afá ṣe fẹ́ fari ni. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìgbàmúta àlékún àti. wọ́n bá sọ pé èló lẹ́gbà ó ní sí bàbá onígbàjámọ̀. àyọ̀ kí ọ na-esi ntụ mbere ka elu n'ụwa onye ọjọ mpe aráàlú ràákì ní ìjọ ẹ̀yìn sára tùsù ara àlejò níní ọlọ́run gbé bẹ́ẹ̀ ni àwọn wá ní sáájì ní àbájọ ọ̀rọ̀ àlọ́sùkù láàrù sáà ọ̀fà lẹ́yìn ó ní da bàbá

ẹgbẹ́ ọ̀dọ́ ọlọ́run bá tún wá yí ẹgbẹ̀rún yí ẹgbẹ̀ sí ọ̀tún ó di mẹ́ta ó ní gbogbo tó kẹ́kọ̀ọ́ nù bí àṣùgbọ́n wa fẹ́ parí àṣẹ́gbẹ́ ọ̀tún ni a ti bẹ̀rẹ̀ ẹ wo ẹ̀kọ́ wo ẹ wo ẹni tí ń sọ̀rọ̀ o. ní tó ń tún ní kọ́ ní máa ń bá wọn lọ. ló ń bá dákẹ́ bí ẹni fóun sùn lọ. bàbá onígbàjọ́ náà máa apá ẹ máa ń ṣe àlá àgbárù Allahu akbar Allahu akbar náà. Wọ́n ní bá a bá ń parí, ó ń gbàjá máa lọ sọ ó láì mẹ́nu ń dó, ó ní wá sí. wo, bàbá, ó dákẹ́ o. náà máa gbà láàwó akbárú láàwó akbárú láàwó akbárú láìláìláàwó wà láàwó akbárú láàwó akbárú wà lè ó ní wọ́n fi fájú tán ó ní ti kẹ́kọ̀ọ́ nù ẹ wo bí ó ti rí ìnà yìí ìgbàlagbà mọ́mọ́ àgbà ẹnìkan wà sọ pé òun ti ní gbogbo ẹ̀ òun gbẹ̀wẹ̀ wọn ti mà. Ah, ọmọ gbogbo ẹ o nǹkan kan lọ́mọ o. tó nígbà wá bá ń parí tán òun bá dìde ní wà bá nìfà ní òun bá dìde. ó ní ìgbà ń lọ ó ní jọbí òun parí tán. òun lọ sí di ẹgbùn wà lóhun bẹ́ẹ̀ lòun lọ. onígbà gbàgbọ́ngbàjà máa ní láti lọ bí ẹrù rẹ̀ kò tí ìtàní o sọ́ọ̀lì rọ́kẹ́ àti nígbà parí irun tó ọpá ó kí ọ̀pá àrùn méjì tó máa lọ. Olùwọ́ sọ pé ìwọ bábà àwọn òrí lọ ẹ̀kọ́ yìí. Bẹ́ẹ̀ ni Ní wọ́n ń tọ́ pàrún láṣẹ yìí tó sì jẹ́ pé inú súnà ànábì ní ọ̀sán níbo ló ti wá gbàgbọ́ yé ìtura ẹ̀. Ó wá sọ pé. Ó ní ọ̀kan nínú àwọn sàábà. Ṣé pé àwọn sàábà làwọn tí wọ́n bá nàbí nù tí àwọn èèyàn bá ti wá lọ tán ànẹ́bì ti wá lọ àwọn sàábà ni a bá táwọn sàábà náà wá ti lọ wáyé pé àwọn tó bá àwọn sàábà ni a bá ń lẹ̀ àwọn ni sáájú ó hàn pé mọ́mà bá nípa ní àwọn sáájú ó ní ń dáhùn alfa alfa kan nínú àwọn sàábà lórúkọ rẹ̀ ń àtàwọ̀ ọmọ àbírọ̀ báyìí ọlọ́run àwọn lẹ́kọ̀ọ́ bá ń sábà dìde ò mi wọn ní bá ń ṣàlàyé fáwọn èèyàn tẹ́ wà ó nípa àmọ́ ẹ̀ẹ̀kọ́ tí bàbá àbànà kọ́hun léyìí ó wà tí gbọ́ bàbà ń parí lọ́kọ́ òun ní ẹ̀kọ́ márùn-ún eléyìí fi hàn wá pé gbogbo ẹ̀ ibi ọba ti rí náà ni o ti mọ̀ pé ẹni tó ń rere ẹni tó sọ yẹn ọmọdé ni wàá ibi ọba ti rí màgóòlù mímọ́ kó mú ẹ̀kọ́ rẹ̀ lákọ́ yìí o àwa fi wákàtí ìgbẹ́ náà ọlọ́ba tí fún yàn lágbọ̀ọ́yé náà fi àgbọ̀ọ́yé rẹ̀ táwa lọ́rẹ̀ kò ṣe wá ní ẹni tí ó ẹ̀sìn fún àwọn tí ń múra ó múra lẹ́yìn ó iṣẹ́ àjì náà ọlọ́wọ́ ṣe rọrùn ẹ̀lógún ọlọ́run yóò jẹ rọrùn àwọn àfá àwọn ọmọ wa a kọ ni pé òjá àjà bá ẹsẹ̀ ńlá àṣẹ ó ṣùgbọ́n tí ò tí lọ́nu wa náà lílọ náà ọlọ́run ṣe rọrùn àwa náà bá ti lọ ọlọ́run yá tún lè lọ sí o tó àwọn àbọ́sínú kọ̀ránù báyìí بسم الله الرحمن ويمكن الله pé ọ̀rọ̀ ogun bá ọlọ́run ti sọ ọ̀rọ̀ ogun náà ló sọ lọ́sọ fún dúó ọlọ́run ọ̀rọ̀ ní kan sọ ah, ọlọ́run mímọ́ rẹ o bí ẹ bá wá gbàgbọ́ wọn ló fi sínú ọkàn fa ogun pé ká tún lọ jagun ọlọ́run wá ń ṣe àlàyé pé. ọlọ́run ni pé a fẹ́ yọ àwọn tó gbàgbọ́ ká yọ wọ́n àwọn tó jẹ́ gbàgbọ́ àwọn ọ̀parẹ́ nígbà afẹ́ afẹ́ lòdì ogun nìyẹn àwọn tó gbàgbọ́ afẹ́ dá wọn àwọn tí gbàgbọ́ kí wọ́n parẹ́ ìṣẹ́ ọlọ́run tó wá dojúkọ wá ọlọ́run ní àbí ẹ̀yìn wá ti ẹ̀ lérò ní pé ọlọ́run pé ẹwọ̀n gbàdẹ̀rà àdìjẹ́ náà wọ́n mọ́ yá láti mọ́rún lẹ́gbẹ́jọ́ àdìròmírún nígbà tó já sí pé ọlọ́run wọ́n yà á lọ sọ́ọ́ yìí. gẹ́gẹ́ àwọn tó ní àtẹ̀mọ́ra ọlọ́run ló dá wọn ولقد كنتم تمنون الموت من قبل dájúdájú ẹ̀yin ti jẹ́ ẹni tí ń ikú tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kẹ́ tó pàdé ẹ̀. Bàbá ìlú ọ̀rá tó mú ń

Ọlọ́run wá síwájú pé ṣé torí ìyẹn lẹ́sìn wá padà sí ẹsẹ̀ àárọ̀. Ètí ń bọ òṣàánú yín, láti rí ìgbà yóò pé àwọn òsìn ọlọ́run ibi òṣàánú wọ́n padà sí. Ètí ń mutí tẹ́lẹ̀ tí wọ́n fi àlùkòránù sí lọ́wọ́ ọtí lòun wọ́n padà sí. Àti gbogbo àwọn àwà àbàjẹ́. ọlọ́run ṣe dáhùn nígbà tó fayé lẹ̀ ti ẹ̀ kú tàbí á pa ẹ torí rẹ̀ ẹ padà sẹ́bí ẹ̀ṣẹ̀ àárọ̀ ẹ kò mọ́. ọlọ́run náà ń dọ́wọ́ sí torí pé náà ẹ ń bá torí eléwọ̀n padà sí sí àárọ̀. ọlọ́run ní òṣè òun ọlọ́run ní ṣùtà kankan pàápàá. jọ ọlọ́run ọ̀sẹ̀ sọ́rẹ́ fún àwọn tó ń dúpẹ́. Ọ̀rọ̀dá ẹ̀yìnlá òṣèré àtàwọn ọ̀dà ìlú àbí ìlú ìlú sọ ọ́ di mímọ̀ fún wa pé ẹ̀mí kan ò lè kú àfi pẹ̀lú ìyọ̀ǹda wọn náà. Wọ̀n yóò yóò sàwọ́ àbàjò ní àánú bìí bí ní àánú. Ẹ̀mí kan ò lè kú àfi pẹ̀lú ìyọ̀ǹda wọn náà. Eléyìí ti jẹ́ àkọsílẹ̀ kan táwọn ọlọ́run fi àsìkò sí. Si Ẹni tó bá pé gbogbo àwọn ìgbìyànjú tí ń ṣe nípa ẹ̀sìn ní tìtorí kọ́wọ́ rẹ̀ lè bá àtẹ ilé ayé ni ọlọ́nlá fún nínú ẹ̀. Wọ́nà ìwé ìgbàwárà rẹ̀ láàrẹ̀ ló ń fi ní nílá. Ẹni sí pé ní ọlọ́run ní lóòtù yìí ni torí pé oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kì tán lóbi jẹ́ pé a tún kù gbogbo ayé nínú ọ̀rọ̀ àdéṣùkú ṣíṣe ọlọ́run gbogbo láwánà wàhálà kún wà áyíra kún wà ìsà kún wà yíyàn kan gbogbo orí àtàlìjẹ̀nú àti àtàwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni kí gbogbo ní ó sójú kan náà kẹ máa ń tẹ́ fẹ́ lọ́dọ̀ wọn lọ ọlọ́run tó ń fún ni tí ń béèrè òdí nǹkan kan kù lọ́jọ́ òun pàápàá. àyàfẹ́nu nǹkan tí abẹ́rẹ́ ta kìsùnú òkun wá fàyọ ẹnu tí ó mú pò lára òkun àyẹ̀kùn gbóúnjẹ́ béèrè pátá fẹ́rẹ̀ àdéhùn ọtọrú akọ́tọrọ irú ayé ìwé ẹ̀dọ́gbọ̀n ọlọ́run ló bá fún kò dé ìkankan kù lọ́dọ̀ oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìtàn wá àṣírí lẹ́yìn náà o tó láàárín ẹni ọlọ́run ṣoore fún mẹ́rin wọ̀ bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀mí tí ó ní nígbà ọlọ́run nínú ọ̀nà òṣìlá ló fọ́mù lámọ́rin ọmọ lámọ́rin ló fún ọlọ́mọ báyìí ẹlòmíì gan-an ó ti fi ọkàn dá ọmọ dúró sílẹ̀ ọlọ́run ọ̀gbà lọ́wọ́ àwọn àyè àtìyàwó tó ti sún tọ́ra wọn àjọ àti ti gbà mí ọmọ kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ ọ̀kẹ́ sì ń wá gbogbo ọ̀dọ̀ àwọn dókítà lọ́fẹ̀ẹ́ kò fẹ́ ṣe lọ́wọ́ tún ti gbúrò ọ̀kan yóò lọ gbogbo àwọn alágbó náà kódà bọ́lá ń bá fún un lọ́mọ ó lè pé tọ́mọ yé dàgbà bí ọ̀rọ̀ rọ̀ dé òun ní bí ọ̀fẹ́sẹ̀ kan ni òun ò tí ì ṣe fọ́ ètí tọ́lọ́run bá wá ṣe oore bẹ́ẹ̀ fẹ́ nìkan má ṣe kéta oore lọ́dọ̀ ọlọ́run kò jí ọ lọ́wọ́ láti béèrè tọ́lọ́run sọ pé ẹni tí bá ń béèrè ẹ̀san sílé ayé á fún nínú ẹ̀ bá a ti wulẹ̀ tó kẹwàá ọ̀pọ̀ ìkẹwàá pọ̀ sí tán wọ́n

ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlẹ́sìn òun ni wọ́n bá wọn jagun tó jẹ́ pé bàbá máa lórí ni máa sọ ọba ohun tí ó tẹ̀lé ìlà wọ́n ò sí sọ́jọ́ nítorí gbogbo tó bá wọn lójú ọ̀nà náà gbogbo ìpalára tí wọ́n ní lójú ogun wọn torí ẹ̀ sójú Wọ́n sọlẹ́, wọ́n sì dùn sójú kan náà pé àwọn ò ní bá àwọn ò ní dojúkọ àwọn ọ̀tá mọ́. Wọ́n rọ́ àdùn lórí kó sọ̀rọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn tó látẹ̀mọ́ra púpọ̀. Ọ̀rọ̀ bá lọ́kọ́ ìyàmú ọlọ́láwọ̀ bá wí gbólóhùn tí ń jáde lẹ́nu wọn ni pé ọjọ́ tún sọ ni pé olúwa ọba wa o dárí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá o àti àwọn àṣejù tá a ṣe nípa ìkọjá àlà ọlọ́run tá a fi àlàálì ilẹ̀ tá a lọ síbi àràámù. ó ní wọ́n tún sọ pé ọlọ́run fi ẹsẹ̀ wa rinlẹ̀ gbẹ̀ngbẹ̀yìn. Lọ́wọ́ ṣe lórí àwọn aláìgbàgbọ́. وآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة ọlọ́run ojú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń sọ bẹ́ẹ̀ tí wọ́n ò tí wọ́n ò sọlẹ́ ọlọ́run lọ àtàwọn lọ́rẹ̀ ẹ̀sán ní àárín ayé. Èdè tó dáa jù ní ẹ̀sán àlùkìámù àtúnṣe fún wọn. Wọ́n lọ́rọ̀ ọ̀dùn ò sí àwọn tí dáadáa. tó ọlọ́run wọn náà ló mú èèyàn dúró wá ní ọmọ fọ ọkàn èèyàn lágbára wọn lè jẹ́ kéèyàn ó sójó àdúrà ẹni ọlọ́run máa ń ṣe náà Mẹ́rọ̀bàna lè sọmúra Ọlọ́run ọba tó gbà fáwọn ẹni ṣáájú ọlọ́run gbà fáwà náà máa mú wa dúró oun sì máa jẹ́ àjẹjà ní àwọn ọ̀tá Islam káwá máa wo tàṣírù lọ ẹ̀yìn ẹlẹgbẹ́ wa ibi tí ọlọ́run ti bẹ̀rẹ̀ fún ọ lónìí olúwa ní wà ní mọ̀ ní sàlá ònàṣínà àmọ́nú abọ́ndọ́sírù ó ní ìnà ìṣà yẹn máa nà yìtọ̀ síra ni ọlọ́lọ́run fẹ́ fọ àwọn onígbàgbọ́ òdodo mọ́ fẹ́ fọ ọmọ ṣákáṣáká nínú ìdè lóòbì kò nínú ẹ̀ṣẹ̀ nínú ẹ̀yìn sí ìbùhùnmú nípa tó ṣe wọ́n ọgbẹ́ tó bá wọn ọgbẹ́ tí wọ́n sá wọn ibi tí ìdá ti ṣiṣẹ́ lára wọn ìbíṣẹ́ ọkọ̀ tó gún lára wọn ọlọ́run gbogbo àwọn nǹkan yẹn afẹ́ ti fọ̀ wọ́n náà ni ká fi járí ẹ̀ṣẹ́ wọn jì wọ́n àti bó wà yá mọ́ráka yá lúkà ní káfíìnì náà ká lè tún kó ìparun tí wọ́n gbógun ti àwọn ẹlẹ́sìn ọlọ́run ọwọ́ pé ẹsìn yẹn lẹ o táà tún abẹ́yìn tí ẹ lérò pé a ń tájú òun níjà náta pé ẹ wọ gbàdẹ̀rà àlìjẹ́nu ọlọ́run wàlámà yá lámì ńlá hùnà sí ìnájà àjú ní kó nígbà tó já sí pé ọba ọmọ àwọn tí ń jagun sójú ọ̀nà rẹ̀ nínú yín. ọlọ́run dá wọn lọ o nínú sùhúrì mímọ̀ tó hàn ọlọ́run mọ̀ ọ̀yá alámà sọ bìrì ó sì mọ àwọn tó ní àtẹ̀mọ́ra tí ń ṣàdáyébì nínú gbogbo koko tí ń ṣẹlẹ̀ àwọn tó ń látẹ̀mọ́ra ọlọ́run mọ̀ o wọ́n na ní mọ́tà ọlọ́ní pàápàá ẹ̀yin sàábà fẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo ẹ kúkú tí ń so ìran kàn tẹ́lẹ̀ fíhìn dáadáa háìmì tẹ́lẹ̀ sílẹ̀ àfọ́ńdásírò ó ní ti ń sọ̀rọ̀ yẹn ó ní a ti fa táà kan nínú táà méjì tó ìpìlẹ̀ ni ìmọ̀ ń àṣé tàtàmù náwó náà ni àwọn apáta àkàrẹ́ ọlọ́run ní ẹkùnkùn tí ń ṣe ìrètí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ń kọ́ búrú síwájú wáńtáníkà òǹkà pàdé bá fún pàdé kú ní tó ní ààyè tẹ́ tí ń sọ nínú ọ̀rọ̀ lẹ́yìn tàlà náà yá ọmọ àkàyọ́ mọ̀ ṣe o káàdì tó ń rọ ọdún ogun bádàrí ah, ọjọ́ ńlá àwọn sọ̀rọ̀ tó ń gbé ẹran rẹ̀ káàdì tó ń rọ ogun bádàrí mo sì gbóná tó náà ní nàmẹ́là sọ àdáhùn kí ọwọ́ a lè tẹ àwọn tó kú sójú ogun ah ṣáàdá kúkú ńlá ni o kúkú ńlá ni o pàápàá àìkìtàlù sí mara kátìlì kìtàlù àwọn tí wọ́n bá pa sáàlà àjà gan inú ogun bádàní inú ogun wúdù ah dáadáa rẹ̀ ga àwọn gan ni sẹ̀ríà sọ pé a kì í wẹ̀wọ̀n a kì í pé òun sànlá àwọn iṣẹ́ àdá pọ̀ lóríṣiríṣi o bí ẹnìkan àti kèfèrí nìsín ẹni bá ń jà tí tí ń sálà jà tí kèfèrí pa múmìnì múmìnì náà ṣàìdí ni ṣùgbọ́n àáwẹ̀ á kẹrùn sílà àpèjúwe ẹwọ sẹ́ẹ̀dì nàkúmọ̀rù ọ̀níyànláwọ̀ àná ó ń kèrò lọ́wọ́ ni wọ́n pa ọ̀kan ní àwọn kèfèrè náà pa ó fi ìdà sí ara rẹ̀ ọkọ̀ òun náà wá lọ tó sáfù àkọ́kọ́ ní ẹ̀mí pé táwọn sàábé bá sì ń kírun ẹ̀mí wọn ọ̀dọ̀ náà lọ́wọ́ wọ́n mọ̀ nǹkan kan máa ń wọ́n dùn tán pátápátá bọ́lọ̀ rẹ̀. àgbẹ̀bí ń sọ sọ́ẹ́lì nàhúmọ̀ onírànlá wa nì nígbà tó rí pé olùkú gan-an àwa sinmi farabalẹ̀ ọjọ́ tí wá àlà àlà àlà àlà ọwọ́ àrígbé sẹ́ẹ̀dì náà ó mẹ́rin ọkọ̀ tó ti tu sí abẹ́ aṣọ wọ́n bá fàyọ̀ wọ́n bá nà ṣe ó súnmọ́ ló gun lọ́kọ̀ zíì ó tó gun lẹ́ẹ̀kejì tó gun lẹ́ẹ̀kẹta mọ́rùn ṣubú nílẹ̀ lẹ́jẹ̀ ń dà lára rẹ̀ kó ti ṣubú nílẹ̀ táwọn sàádẹ́sì rí pé wọ́n ti gbó mọ́rùn lọ́kọ̀ abdulhamani ọmọ áwọ́fì lónà bá tún gbẹ́sẹ̀ wájú wọ́n jẹ́ tó sáfọ́ ìdàlú àwọn táwọn ẹni sínú àbúrámẹ́ni ọmọ áfìlẹ̀ bá tún bọ́ wájú ní ẹ̀mí pé n tó ṣe ó márùn kó ṣe náà ṣùgbọ́n kan ní yìí nígbà ọlọ́run ó bu ló bá fẹ́ lọ sá lọ ó tún gún àwọn èèyàn náà tó gún ọ làwọn kan bá já lọ nínú àwọn alùmọ̀lá rí sí ní wọ́n lè dá nígbà òfúra yí pé ọwọ́ wọn bá tẹ fún ẹ̀ ló gbóra rẹ̀ ló túra rẹ̀ nífun ó parẹ̀ náà pé yóò jìyà yíyó sì yí ọ̀rọ̀ ṣùgbọ́n òmárù gbálẹ̀ tó bẹ́rẹ̀ pé ọlágbára síbẹ̀ ọ̀nà tí ọkùnrin gbàgbó Umaru ibẹ̀ náà ni Umaru ti fayé lẹ̀ ìyí tó ṣéun náà ni lọ fayé lẹ̀ tó bó sì fayé lẹ̀ tán àwọn sàbẹ̀ sì kírun sí la wọ́n wẹ̀ kírun sí la tí à ń gbẹ́kùsà ìdílé náà lẹ́yìn náà ṣùgbọ́n kìí ṣe mara kátólì fìtà àti nínú gbàgbàlẹ̀ sí náà ọ̀sọ̀lẹ̀ yìí sẹ́ẹ̀lì náà alì náà ọ̀sọ̀lẹ̀ sí usmanu náà dẹ́wọ́n ta ló tọ́fara rẹ̀ kú gan-an náà mẹ́rẹ̀ẹ̀rin àbúbákìrì ikú gbóná náà mẹ́tẹ̀ẹ̀ta yòókù kú tí ìṣe pé wọ́n gbàbìnrin wọn ò sì ṣèjàmbá orí ìsìláàmù náà ni tó ní pé wọ́n gbà pé la ilaha illallah muhammadu rasulullah. ibi bá a ti wá lọ ni pé ṣàyídí ni ilé ìwọ̀n náà àwọn kò ṣàyídí tó pọ̀ náà kó bá fa aṣọ ẹni ní bàbá nílà ètò lóògùn ẹ̀yin tá à ń pé irú irú ọjọ́ bádàrí kí ló ń sì tún padà wá báyìí káìlì tó káì náà lè bá kú ṣáájú ọlọ́run nípa kan débẹ̀ yẹn tó níbẹ̀ tí bàbá bò ó wà á náà lógun tó dé tún bá náà ẹ ẹ ń wò báyìí wípé ikú màsọ́ọ́rì kẹ́yìfà yíyà tá ń ronú pé ikú tí àwọn retí o. Fálímà ilé àsámútó nígbà tí ọjà jẹ yín tọwọ́ báyìí tọwọ́ dùn Wọ́n lè sọ́dà sí gbàgbé ayọ̀ wa sọ̀kalẹ̀ nígbà tí ọwọ́ dán àwọn ẹni ọlọ́run náà pé ọlọ́run ti sọ fún wa ní àná yìí pé bó ṣe ń ṣe ọmọ ebi ṣe ju ọmọ eku náà nínú ọmọ ẹyẹ àwọn kàkásìrì bí ìnira ṣe bá wọn tí wọ́n kẹta èròǹgbà ọgbẹ́ bá wọn ó ṣe ní lágbọ̀tẹ̀ náà ẹ̀yin náà ẹ̀ lásẹ̀ máa ní o. làmúlẹ́ òṣèhà ánàmẹ́bíyà kùtìlà ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ nígbà tí àwọn mùnàfíkì ti ń fẹ́ ìròyìn ká wípé wọ́n ti pa ànábí o lẹ́nu wọn náà wọ́n ti pa o wọ́n ti ṣá nígbà o àkọọ́lẹ̀ làwọn mímú mùnáfìkú náà àwọn mùnáfìkì ọ̀rọ̀ tí wọ́n sọ nù wọ́n ní ń ká nàkùtìlà fárídì mú ìlàjì nì sáwọn ìlà ti yà á kú ni wọ́n ti pa ẹ̀yìn òkú ẹ̀yà padà síbi ẹ̀sìn yóò padà síbi òṣàwọ̀ láyà bá olúwaníwà wa ma muhammadu nílá rọ̀ṣúlù adẹ́nu muhammad títí àtọ́là máa ma kì í ṣe ọlọ́wọ́ kì í o kì í sọmọ ọlọ́ọ̀ aka kan lọ́jẹ́ kọjá kàlá ti ní kọ́múlì ní tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ló ti lọ níwájú ẹ̀ nítorí náà àpàrí máa ta bó bá ti ẹ̀yẹ pé ànábì kú ni tàbí ẹ pa kàgẹ́rì sí bí ẹ ṣe pa àwọn ànábì ẹgbẹ́ rẹ̀ míì ìkọlábù tó ń kan ọlọ́run ní ìyẹn lẹ́ẹ̀fi wá padà gbogbo òwò àbàjẹ́ fílẹ̀ rọ̀jọ́ súnmù ìlà kúfúrì ẹ̀tùn wá padà sí ibi kìtì rí wọ́n ní jímọ́látò àlẹ́ àfíìlátò máa lù ìsìfà àlẹ́ kárí àlùfáà ní abọ́ńdásírù ó ní àkójọpọ̀ ọ̀rọ̀ tọ́ka ìyẹn wà ní ààyè àgbọ́yé tá a fi ṣàtakò wọn ń tún padà sí. ilé kèfèrè ilé ni ààrẹ mọ́kánà màdúdá gbogbo ń tẹ̀sùn tẹ́lẹ̀ anábì sọ ẹni tẹ̀sùn kẹwàá sọ pé ẹni à ń sùn ló ti kú ẹni kájú kájú ẹ̀ fún òun lẹ́wàá torí èyí ò sẹ́rí padà. olúwa ní wàmíràn yánkà ni mo àlá sí bẹ́ẹ̀lì ẹni wá bá torí gbàgbọ́dì kú tó bá torí ẹ̀kọ́ náà tó padà ṣe kèfèrí àlá ń yàdúrà láàṣẹ ha kọsọ́lá ní sùtá kápá wàyí náà náà yàdúrà náà sọ ara rẹ̀ ló kó sùtàbáwò. ọlọ́run ní wátàná jìsí láàrùṣà kiri ìrìnàjò á sẹ̀sán fún àwọn tó dúpẹ́ ní àmà hù bí sàbáàtì nípa àdìrà tó lọ sí fún nípa pé ó mú wọn dúró lórí ayà yìí ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ ní ọ̀tún sí ọlọ́run sí láyé. Ah, ọjọ́ ńlá ni ọjọ́ náà ọjọ́ ńlá ni ọjọ́ tí ànábìwá Muhammad sọ́lá tó dágbére fún ayé ẹnìkan tó ò lè túbọ̀ pàápàá òmòrí ọlọ́gbà nìkẹ́ wọ́n tó ń bá gbọ́ pé ẹnìkan pé ànábì kú ó mọ orí tó lọ́rọ̀ ẹ̀rìn ọlọ́run ní ìwọ lókun ní òkú ní òkú ó sinmi díẹ̀ ni tó fẹ́ fẹ́ dé wá bà gbogbo ẹpa pa kò sì sí àbúbákìrì ní jẹ́ yẹn náà lọ ń ah, ṣe àsọlá ló jẹ́ wọ́n fẹnu kù lẹ́nu ó kí ànábì ó kí ẹni tó jíṣẹ́ ọba rẹ̀ dé góńgó ẹni tó lọ́lá orí ọlá ńlẹ̀ kò jẹ́ ọlá ẹni ó lóúnjẹ tó ń fojú panú ah, òjíṣẹ́ ńlá Muhammad. Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sallim Gbogbo gbogbo ìlú lọ́kùn gbogbo nígbà tí àbúbá kiri tó jáde, òun lọ́wọ́ akáyà ẹ̀. oníwà mọ́ muhammadu ní ilá rọ̀súlọ́ kọjá ti ní kọ́bùlì ní rùsúlù afàrí mẹ́ta òkùtílà ní kàlàbùsùn aláàkọ́dìbò àmọ́ yá ń kàdíbò aláàkìbéhì àláyà lóra aláàfíà ọ̀sọ̀yà jùsì láàrùsáàfì tó wá fi kéde ní àlà na ya búdó muhammadan fa inna muhammadan kọjúmáta fàmọ́ńkánà ya búdó láha fa inna láha ayyúnlá yàmù bí umaru tí wá rí abubakar ọya kí ọwọ́ ọkẹ̀ ọwọ́ ọmọ ẹ̀ ó kì bọ́sọ gẹ́gẹ́ bí ọ̀gá sàkànlé ẹ̀ gbogbo àwọn tí ń sọ̀rọ̀ bẹ́lẹ̀ ń fa wọn lẹ́nu ogun tó ń bá gbọ́ ánàbì okú lẹ́nu nìkan ní òun mórí bò lọ́nà lẹ́nu orí Abubakar gẹ́gẹ́ bí aṣáájú ọ̀pá lọ́nà orí Abubakar ti sọ ẹni tó àlẹ́bì ti kó báwọn òjíṣẹ́ yòókù náà ṣe kó láyé náà ojúṣe ọba rẹ̀ o gbogbo àsọtẹ́lẹ̀ ìlànà yìí sì ti sọ wọ́n sàrọ̀tẹ́lẹ̀ àwọn tí ó wẹ̀ àwọn tí wọ́n faṣọ sílá àwọn tí wọ́n gbé sínú sàárè gbogbo ẹ̀ ló ti sọ àsọtẹ́lẹ̀ fún wọn kódà níbi tí wọ́n ti ń dárò pé bó láṣẹ bó láṣẹ àwọn kan ní ẹ náà wulẹ̀ wẹ́ o. wọ́n kàn gbọ́ ohun kan ní ọ̀rọ̀gbẹ̀ látájú sí ló Muhammadan báyí ní owó tọ́hírú ní tọ́hírù ohun yẹn wọ́n ní ẹmọ́wẹ́ ẹni tó máa ti ń sọ̀rọ̀ ah, àwọn tó wọ́n ní kìláàsì nínú ẹjẹ́ lọ fún àbúbákìrì òun la láṣẹ wọ́n bá lọ sọ fún pé àmọ́ gbọ́ ohun kan ó ní ohun yẹn ó ní ọ́nà ẹ̀ padà lọ ọlẹ́ẹ̀kùn ohun mi ó ń torí gbogbo tẹ́lẹ̀ tánà sọ kò sọ débi pé kẹ́yìn kan mọ̀wẹ̀ ó ní ẹ wọ́n tún délẹ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ máa wẹ̀ ní wọ́n bá tún gbọ́ ohun kan ìbánigáṣílóòhò àìyàn sáútàlẹ̀ awáàgbìnà ṣàìtọ̀ ẹwẹ́ ẹni ohun àkọ́kọ́ tẹ́ ẹkọ́ gbọ́ tó ní ọmọ́wọ̀n àṣẹ́jáàlì ni o ó tó wá paláwàbẹ̀ ní o wọ́n ní ni wọ ó lóun ní fídírù wọ́n ní ànábì fídírù gẹ́gẹ́ bí kan ṣe sọ wọ́n wẹ̀ ẹ́ ń sí lára gbogbo àsọtẹ́lẹ̀ ló sọ ó ní tẹ́ kọ́kọ́ wẹ̀ ń tán tẹ́ sórí ìtẹ́ ẹ ṣáàpù wákàtí kan lẹ̀ ẹ má dọ̀dọ̀ wọn gbogbo yìí ó nítorí pé àwọn mẹ̀lẹ́kà gan wọ́n wà lẹ́yìn náà tí wákàtí kan bá wá bú ẹ̀yìn wọ́n ti ṣe káyọ̀ lè máa mú ta ní ọ̀sán nínú rárá wọ́n ká ló fi yán máa wọlé nítorí bá fẹ́ sọ nípa àwọn ẹ̀nà sọ́ọ̀sì ńlá ẹ̀nà ìròyìn rú ṣùgbọ́n ẹgbẹ́ náà bó àwọn ọkùnrin ní wọ́n kọ́kọ́ wọlé lọ́ọ̀ yá àwọn ọmọdé àwọn obìnrin náà àwọn náà tún sọ àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa rẹ̀. Ìjíṣẹ́ ńlá Muhammad nígbà tó náà kó bá ní kẹ́ọ̀. A gbọ́ ìkéde méjì tàbí jù bẹ́ẹ̀ sílẹ̀. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run kò ní gbọ́n lágbàá ìgbìmọ̀.